الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته السلام ترى إليك وعنينو آه، ترى عقيدة عنك آه èyí tí wọ́n pè ní al-manzumatu ar-ra'iyatu fi sunnati lizanjani manzuma ní orin ewì èyí tí wọ́n fi rọ́ wọ́n fi parí rẹ̀ hmm, wọ́n máa pè ní kọ́fíà wọ́n tẹ̀ ní lẹ́tà rọ́ọ̀ tó fi kẹ́yìn rọ̀ wíyù lẹ́kọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé ọ̀rọ̀ wí ìyó yẹn nínú àwọn ọkọ̀ fìyà lọ́wọ́ ìdí nìyẹn tí wọ́n fi padà lọ fún nǹkanpẹ̀ ní kọfíà so orin ewì lárúbáwá yìí wọ́n parí rẹ̀ pẹ̀lú rọ̀ orin yìí wá ní fi sunna sọ nípa sunna sunna tàbí yẹn àwọn náà ni ọ̀rọ̀ àkídà tó jẹ́ ti àfáwà ẹ̀zẹ̀njáni rahmatulahi alayhi tí àfáà jáde láyé ní four seventy one gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣáájú yẹn àwọn ni àwọn ọ̀rọ̀ láti lè ṣe àmì. Uh, eh, nítorí kí wọ́n ṣe yàní lè tàkìkì elmakhtot láti lè fìdí àkọọ́lẹ̀ àfààyàn wọ́n sì àfitì ẹ̀ dọ́dọ̀ rẹ̀ tí ò ní ní kọ́nù kọ́họ̀ nù àwọn ní gbogbo àwọn eléyìí tí abániwájú rẹ̀ yàn ọ̀hún labániwájú rẹ̀ yàn nígbà tí orin yẹn lọ báyìí. قال المؤلف رحمه الله من يتنبأ كلام الله واعتمد الخبر ودع ترى حيا لا يلائمه أثر تذكر كلام الله واعتمد الخبر Tóní sàdábàrù kàlámà láàyè ronú sí ọ̀rọ̀ ọlọ́run kó yí rẹ̀ wò dáadáa. Ọlọ́run ọba Sùhánà sọ wípé àfàlà ẹ̀tàdàbàrù nàìjíríà náà àmàlà kùlùbí ń àkọ́fà lóhàá àwọn èèyàn ò ní máa yẹ àlùfáàní wò ni àbí ọkàn wọn yẹn ní àgálágodo tó ti di tó ti tì í pa tí ò jẹ́ ó lè ṣe tẹ́lẹ̀ kádẹ́sì má gbàgbé ádámù tàdá bọ́ọ̀rù yóò ṣàbàrò àjọrọ̀ nílùkọ́ àn. àìyí àlùkò wò. ونوسي هنا لي جانك كانت عليك بني يعني هجر القرآن تريكي أجوت عن رسول الله صلى الله عليه وسلم بعد ذلك صلى الله عليه وسلم أظهر فجعوا إنك وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا منهم هجران وتواصفوا القرآن ومن عدم التدبر èyí rẹ̀ wọ́n kàn ká jáde lérèfé lẹ́nu lásán ni wọ́n kàn jáde nínú ìṣe wọn nínú ìhùwàsí wọn nínú ìrìnsì wọn. àwọn làfáwà ń sọ mí báyìí pé tadabbaru kalamallahi ọ̀rọ̀ ọlọ́run ti sàlùkọ àmì alápọ̀nlé tadabbaru yírí rẹ̀ wò kó ronú sí i dáadáa. àmì pé làákàyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa aleykum salaam ṣùlọ wa kájọ tó fún wa kò ní kọ́kàn wà nílẹ̀ lásán kó má ṣiṣẹ́ làlàlà ẹ ká lò ó ká fi rò ó sọ́tún rò ó sósì wọ́n atẹ́mi dẹ̀ lè xabar kó sì tún wá dìpẹ́ndì lórí alxabar wọ́n fi hàn yí pé látàgòló fi ìrìnàlíkà àlàáfíì ló fi wá gbọ́ba fún làákàyè àwọn ohun tó wí kẹ́ tó wí sí kejì rẹ̀ yẹn jírí Al-Qur'ani wo lórí làákàyè gbọ́dọ̀ ṣiṣẹ́ wà á tẹ̀mí al-khabar kó wá mọ̀ mọ̀ kọ́ra da al-khabar ìró hmm, òun ni nǹkan bá jẹ́ sunna wọ́n á lè kọ́kọ́ lọ lásán lọ́mọ àfitọ́ Al-Qur'ani ó wá tún wá tó fi sátòrò eh, kejì sátòrò kejì ó tó fi ṣàlàyé pé wọ́dà ànkàrà ẹ̀yà èrò orí pàtì o èrò orí lásán èrò orí asán pẹ̀pẹ́ láàyò la ìmọ̀bù àtàrò pẹ̀pẹ́ àtàrò tẹ̀ kò bá a mú rárá kò ṣe déédéé orí pa àwọn ènìyàn ṣáájú rẹ̀ ẹ̀sìn tá a bá wo ẹsẹ̀ rẹ̀ àkọ́kọ́ yìí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pátá wọ́n ti kó sínú ó kó tó ọlọ́run ọba sínú ẹ̀ka ẹ̀gbàgbọ́ yìí rẹ̀ ẹ̀mọ̀ tó máa rẹ̀ ẹ̀yìn rírẹ̀ o ẹ̀mọ̀ dájọ́ rẹ̀ ọmọ bó ti rẹ̀ lẹ́yìn náà ni pé ẹ̀tún wá sún mẹ́tàn. Adélàkà yìí ó sì fẹ́ ásáàbù ní ẹ̀fẹ̀ fún un orí pa àwọn ẹni ṣáájú rẹ̀ òun ni a fi kún a fi sọ yìí pé báyìí nílò lórí o ìjọba ọlọ́run ká àfiwálẹ̀ àmàlà dídì mùsùlùmí àkàmàwà jamidin bọ́rọ̀ gidi káàní sáǹfààní kankan láà ìná gbòòrò rí káàbà mú wá báyìí làbúdá àmì ẹ̀ta máa ń ṣá máa lè àṣà rẹ̀ a gbọ́dọ̀ ṣe déédéé ohun tí ń jẹ́ asáàrò yẹn àwọn sálàfù yẹn wulẹ̀ jẹ́ ní àpọ́nlé tó ń jáde gbogbo orí wọn tí wọ́n mú wa báyìí déédéé orí pàdé déédéé ẹ̀rí wọn fi di yẹn pàtàkì wọn fi dẹ́ni àpọ́nlé bákan náà wọn náà ń jáde hàn dáa fántámúhùn wọn kọ́tà délé lẹ́ọ̀ọ́lá òmùsẹ̀ hìdó. تنزيل علك تنكبر ونهج الهدى فالزمه واقتدي بالهدى شاهد ونهج الهدى محمد الله سجوانا آه، منا àti ìlànà هوني قوم مولا به فالزم يعني الزم نهج اليهودا وجونا من هوني قوترم وقتد بالأولى قواسا وقوس الأولى من دمان الذين اسم رسول قوس الأولى الذين àwọn tó ṣe wípé òun ṣẹ́hìndó tẹ̀síìlà o àwọn sàbẹ̀ nìyẹn àní wọ́n gbọ́n ní sísọ̀kalẹ̀ àlùkòrò àánì alákàtẹ̀njábẹ̀rọ̀ wọ́n yọ láàmù kó ń bẹ́ẹ̀ nílà alákàtẹ̀njábẹ̀rọ̀ ọ̀yá ibi tó ń lára rẹ yóò lè sopọ̀ ìyẹn ní pé àbújẹ́kùn ti ń bẹ fún ọ nínú àdínì. No ìgbà tó bá ti tọ̀nà ìmọ̀nà tó ṣe kórìkà àwọn ẹni ìṣáájú ló ń ṣe kíni ló ń tẹ̀lé ibi tí kùdìẹ̀kùdìẹ̀ wà lára rẹ̀ yẹn kùdìẹ̀kùdìẹ̀ kò mẹ́. wọ́n kó mú kì náà anna ọkọ lámọ̀ká láfẹ́ ọ̀mírùnà bìkọ́ fún ẹ̀lì hàpẹ̀ wọlé akọ́bí bẹ́lẹ̀ hàdàrún. وكفنا عنا وكل مكلف أمرنا بقبو الحق والأخذ بالعدل wọ́n ní wọ́n kún mú kínà jẹ́ni tí ó ní gbàgbọ́ ọmọ àwọn dájú àná pé àwa ò wọ́n kó làmùkà láàfin àti gbogbo ẹni tá a gbé ọ̀kọ́ lọ́rùn tó ti bàlágà omi ríná ni wọ́n pa wá láṣẹ bí kọ́fù ilẹ̀ ha pé pé ká máa tẹ̀lé òtítọ́ ká tọ́ka sí òtítọ́ wọ́n ákàdé ìbéèlè àdàrú ká sì sọ́ra ká sọ́ra tàbá ń tẹ̀lé òdodo ká sọ́ra ká má fi gbomi òtítọ́ yẹn òkú mú kíná jẹ́ni tí wọ́n má mọ̀ dájú dáná kí àwa ò wọ́kọ́lá mọ́kànláfín àti gbogbo ẹni tá a gbé ọ̀kọ́ lọ́rùn omi ọ̀rùnà wọ́n pa wá láṣẹ ìkọ́fù wìlhàkì kíkà torí pa òdodo wàlàkàdì bìlhàdáw ká sì tún gbá ìṣọ́ra mú ìyẹn ní ká ṣọ́ra ká ṣọ́ra ká má yẹ gẹ̀rẹ́ kó ń bẹ̀ rárá bí tí ò gbọ́ lọ́wọ́. وحكم فيما بيننا قول مالك قديم حليم عليم الغيب مقتدر وحكم فيما بيننا قول مالك قديم حليم عليم الغيب مقتدر ó ní wàá xókè mà fi máa bẹ̀yìn náà wọ́n ti dájọ́ láàrin wa wọ́n fi dájọ́ fi máa bẹ̀yìn náà láàrin wa kí ni wọ́n fi ṣèdájọ́ láàrin wa kọ́wùlù màlìkì ọ̀rọ̀ ọlọ́run ọba òun ló dájọ́ láàrin wa pé ohun tá a ṣe nìyí ká torí kọ̀ òtítọ́ ni wàá xókè mà fi wọ́n ti parí ìdájọ́ wọ́n fi parí ìdájọ́ láàrin wa kọ́ọ̀lù máa lè ké ọ̀rọ̀ ọlọ́run ọba olùníkàfà ọ̀dí mi wọ́n tún ti bẹ̀rẹ̀ sí múròyìn ọlọ́run wa nìyẹn hmm. òun ni wọ́n ní a fi dájọ́ láàrin wa ọ̀rọ̀ ọlọ́run ọba olùníkàfà ọ̀dí mi tó jẹ́ ọba láéláé Halimi tó jẹ́ alágbàmọ́ra. عالم الغيب تزم ما يكفى ما قتدر بس أقبل عرفه ọlọ́run ni wọ́n fẹ́ ká máa fi dájọ́ láàrin ara wa ọlọ́run ká wá ń ròyìn rẹ̀ yẹn sẹ̀mí àyínbá sí ìrìn wàhídẹ́ mọ́tàkà lèmi mọ̀rídẹ́ lèmá yẹjẹrì alálẹ́kọ̀ọ́lọ́kẹ̀mí. قدر سميع بصير واعز المتكلم مهيج fi ọ̀rọ̀ rẹ̀ sí dájọ́ níbi ohun tí ó máa lọ láàrin wa pé ọ̀rọ̀ ọlọ́run la gbọ́dọ̀ fi dájọ́ ọlọ́run yẹn sẹ̀mí ẹ̀yìn ni olùgbọ́ ohunkóhun ni bàṣírí ni olórí gbogbo nǹkan ni wàhídìn aṣọ ni mọ́tàkàlì ni bàbá tí máa ń sọ̀rọ̀ ni mùrídìn olùgbèrò ni àwọn kádàrà ló ti fẹ́ sọ hmm. olùgbèrò ni lè má yẹ jìrì alàlùkọ́lùkì ní kọ́dà olùgbèrò ni irun tí ó máa lọ lórí ẹ̀dá nínú àyànmọ́ ọlọ́run lọ fẹ́ bẹ́ẹ̀ nínú nǹkan tí wọ́n tó fi dájọ́ láàrin wa tá a gbọ́dọ̀ máa fi ṣèdájọ́ láàrin wa bẹ́ẹ̀ yẹn ó dákọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ atúmọ̀ gbogbo òròyìn ẹ̀ wá káfí òròyìn rìn lẹ̀ fọlọ́run ló ní gbogbo òròyìn ni ọ̀kọ́ oníràn sùúrùn lẹ̀ adéka ha kọ́kọ́ sẹ́ẹ̀dẹ̀ kọ̀ọ̀hán. بما جاءه من معجز قاهر ظهر فقول رسول فإن حقق صدقه بما جاءه من معجز قاهر ẹni ọ̀tọ́rọ̀ rọ̀súlé nínú nǹkan tí wọ́n fi ṣèdájọ́ tí wọ́n ní a máa fi ṣèdájọ́ láàrin ara wa òun ni kọ́ọ̀lù rọ̀ṣúlìn ọ̀rọ̀ òjíṣẹ́ tó ṣe wípé kọ́dé tó àkọ́kọ́ sídìkò hó òtítọ́ rẹ̀ ti jẹ́ pàápàá ìmọ̀ já àhó pẹ̀lú ohun tó mú wá ìwọ̀n tó jòdò daniel sọlá sọlá ń jẹ́ pàápàá tí ọ̀la rí ẹ̀jìyàn nù bìmọ̀ já àhó pẹ̀lú ohun tó mú wá kọ́dé wá bá mímọ̀ àjẹsẹ̀ nù nínú ọmọ jíjà ọ̀rọ̀ yánú tí ń ṣe àlùkò àná alápọ̀nlé ọ̀hìrì ń zọ́hárù èyí tí máa ń borí zọ́hárù àbí zọ́hárù èyí tó tó wá hàn tí ń ṣe àlùkò àná fọ̀kílá lànà rúdò ìlànláhì àmọ̀ràn kan ìdá máa dànù. زعتم لتنجوا من الغرر فكيف لنا ردوا إلى الله أمركم إذا ماتنا نعشوا لتنجوا من الغرر وقيل لنا ما صفوا قال صفوا الله وإن تنزعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر وني فقيل لنا وصفوا قال صفوا الله كان كان وصفوا ردوا إلى الله أمركم الأمر يبغوا الدار صدق الله إذا ما تنزعتم تبان في lè tánjú mínẹ́lì kára ẹ fi lè là nínú ẹ̀sìn jẹ́ ẹ darí ẹ sọ́dọ̀ ẹ̀là sọ ọkàn nìyẹn ìkejì òní àwòtẹ́bì ọ̀hún mọ́sánná fi muhammadu fẹ̀tọ́ àtúhùn. تريد الذي أنزل الزبر أو اتبعوا ما تعن فيه محمد وطاعته تريد الذي أنزل الزبر wọ́n ni àwọn ìtẹ́bẹ̀ ọ́n tẹ́wà àwọn Al-Kùránì tẹ́ẹ̀rí èsì fún fàǹfà tí ń lọ láàrin yín àwọn ìtẹ́bẹ̀ ọ́n àbí kẹyà tẹ̀lé ọlọ́fẹ́ farudduhu ila Allahi wa rasuli àbí kẹyà tẹ̀lé ma sanna fihi Muhammadu ìwọ̀n tá nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó bí wá nílànà ń bẹ̀ ọ̀tọ̀ àtúfù títẹ̀ lánàbì yẹn o tó rẹ̀ òbẹ̀lẹ́ bí anzala zọ̀rọ̀ yọ nínú ọlọ́run tó sọ àlùkò ànìkàlẹ̀. yóò yọ لون هو الذي أنزل alẹ́bí kanzala azọrọ nípa sọ فمن خالف لوحي المبين بعقله فذاك امرؤ قد خاب حقا وقد خسر فمن خالف وحي المبين بعقله فمن خالف الوحي المبين يعني كبا يا قاسي واج المبين يتو كليا يا قاسي واي يا قاسي القرآن يا قاسي السنة لعقله قلولا كايرة لو في تاكو فذاك مرؤون دنيا أمان يكنيشي قد خواب خوتي قدان حقا نتوتا قد خسر قد أتصفه لأنه خالف الوحي المبين الوحي المبين هو نتوى الله أتي السنة نبي طلال العافية صلى الله عليه وسلم موافق ìṣe ohun tí yẹ sọ pé wà ní sọnà ń tọ̀hún ti pàdánù kódà ó ti ṣòfò ẹ̀rí wọ́n fi tẹ́ńkì àmúrè mustapha fitina tó ń fọ̀záru khilafa alladhi qad qalahu wàtúlò àìtẹ́bíọ̀rù. وفي ترك أمر المصطفى فتنة فدم خلاف الذي قد قاله أصل ó ní abágbé ẹsẹ̀ àkọ́kọ́ ta kàtá yẹn ká gbé sí kò bá ya pa áánì òun ni àlùwáhì àlùmùbíyìn ní bá ya pa wá yìí tó kílà òun lọ́rọ̀ ọlọ́run ọba sùhánà ẹlọ́pọlọ rẹ̀ ń tọ́ àwọn ti pàdánù ó ti ṣòfò ló ti tọ́ ẹsẹ̀ kejì yìí kakùn fún súnà ń tiẹ̀ ọ̀fi tẹ́ríkì amúrìlì mustapha ń bẹ́ ń bi kéèyàn pàtì àṣẹ ànábì tá a sàlẹ́sà sallallahu alayhi wa sallam kéèyàn wá pàṣẹ yẹn ti fìtìnẹ́tò ìdààmú mbẹ́mbẹ́ fọ̀dárù ìwọ fi sílẹ̀ xìlá falẹ́rì ìyapa ẹni tó ṣe wípé kọ́díkọ́ làwọ́ wọ́túlù àṣẹ́bíọ̀ ọlọ́run ọba ti sọ ń parẹ́ ìwọ lọ kí kùránì ní sọ́tò náà kí kùránì wà àṣẹ́bíọ̀ kó sì wòye sí máta lásán. فربع ذلك فليعذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ibi kan ṣọ́ra gbogbo àwọn ènìyàn yóò tó bá fẹ́ ya kásáàsà nàbì sallallahu alayhi wa sallama kí fìtínà má rọ̀ lù ọ́ yusibahum adhabun alim àbí kí alẹ́tẹ̀ lérò kọ́ máa wá jẹ wọ́n. áyà nìlọ́ tún yẹ̀wò dáadáa kó tún wo tafsiri àwọn àfa lórí ẹ̀. قويسي وما اجتمعت فيه الصحابة حجة وتلك سبيل المؤمنين لمن صدر وما اجتمعت فيه لمن صدر ìkẹta nìyẹn lásán pé àní orígun mẹ́tẹ̀ẹ̀ta yìí máa jọ ń lọkọ ní è kíra ọlọ́run ọba súnà nẹ́bì tó lálàáfíà àti àgbọ́yà àwọn sọ̀háàbà àwọn lápè àsọtẹ́sà abẹ́ kan. nítorí pé mo ti wọn bí etí kójọ lé lórí ó ti di hujja ẹ̀ka ni ẹ̀yìn ẹ̀ wá àwọn àfáà tí wọ́n máa ní. قول الصحابي سيحجان ما أعرف عن فادوليا سيحجان حجازي ني náà bá rí ọ̀rọ̀ mi lọ́ta kọ tẹnu bá lọ kò sọ̀rọ̀ báyìí ọ mi ò ní àmì àìkọ́sí nǹkan kẹta fẹ́ tì sí ma. قد ينظمتنا إجماع هذا إجماع من من أدلة من الأدلة المتفق عليها أدلة الشرع المتفق عليها كونينا نعم، ويتوقع الشريعة تنقل لهم كوني دي قلي أبال وأباني له من إجماع ثاني قوكا باسم kò tí ì lágbára ṣùgbọ́n tí a bá fẹ́ rí pé kó àlógún ọ̀dà ni tó ṣe nǹkan ẹ̀wọ̀n ọ̀sán kankan ọ̀gbọ́dọ̀ pé báwọn sábẹ́ báwọn sábẹ́ níbọ̀ ìtẹ́nu ẹ̀gàn ẹ̀gàn ló máa kó báyìí ọmọ ìṣàmù àti fífi sọ̀hábà tó fi kẹ́tù gbogbo ìwọ̀n táwọn sábẹ́ bá kó jọ nínú ẹ̀ lórí nǹkan yẹn ọjà ni ọjà ẹ̀rí fún ẹ bó o ṣe fẹ́ gbá tẹ́ ọlọ́wà àti súnmọ̀ mú yẹn ni wàá ti gbà mọ́. فتلك سبيل المؤمنين ولهم gan lójú آه، عام àwọn mùmíní من يشاقق الرسول من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا سيدنا ẹni ọba ان شاء الله صلى الله عليه وسلم nígbàdí máa tabayana láhùlí hódà lẹ́yìn ìgbà tó náà mọ̀ ti kílíà sí ọ̀yẹ́ tẹ̀lé àwọyọ̀rọ̀ sẹ́bí lil mu'minin káwá lọ tẹ̀lé lánàá tí èsì ìlànà àwọn mùmíní àwọn mùmíní wà wọn sàábé ni nùwálìhì máa tàwálà ihun tó nífẹ̀ẹ́ sí yẹn náà láàfin jọ̀gá lórí ẹ̀ wọnùsùlìhì ni ó sì jọ̀gá lẹ́mí ẹ̀ wọnùsùlìhì jahannam àwọn amúwọnú náà jahannam wọ́n sá àti masira wọ́n náà jahannam lèyẹn parí ọ̀rọ̀ yẹn sí ọ̀bùrú jáyò wa tilka sabilul mu'minina ojú ọ̀nà àwọn mùmíní ní ń dáhùn sáré bá fẹnu kò síta pẹ̀lẹ́ rí yẹn lè máa ń sábà ẹni tó bá tún kù láyé àmì tó gbọ́dọ̀ kọ̀ nínú. wọ́n máa ń lamí ẹ̀kún. في عصرهم تعارفا رجاء به من بعدهم رد بل زجر وما لم يكن في عصرهم متعارفا وجاء به يكون في عصرهم متعارفا يمتابع ما لازم وما سابين لسن سبحان الله مُتَعَمَ لسن لازم يكون وما سابين ابن بعوض الإمام أحمد رحمه الله تعالى لازم يكون فتنة خلق القرآن هذه الدواء إمام هذا تضمين جبالي èyí kan báyìí ti ń bẹ pẹ̀lú wọn ti ń sọ wọn tí ọ̀fẹ́ kan ó ti ẹ̀kan ní múfúmẹ́ǹtì kẹtàn tó jẹ́ àwọn ọ̀gá nú àwọn ọ̀daràn tí wọ́n gbé fìtínà yẹn dání. bàbá wa ń bí níjọ́ yẹn pé ṣé òun lọ́n sọ yìí sọ́lọ́run lọ sọ ìran pé kúrán lẹ́dà onílà sáà níbi lọ onílà táwọn sábẹ́ wọn sọ ní kò rí bẹ́ẹ̀ ah. béèrè mi tí bàbá tó sọ lónìí pé ṣé wọ́n mọ̀ wọ́n sọ ní abẹ́ wọn mọ́ ọ lè má lè sìn lórí ilé ni báyìí pé wọ́n mọ̀ wọn sọ lẹ́yìn wá lẹ́yìn lẹ́yìn mọ̀ lẹ́yìn fẹ́ sọ èmi wá sọ lọ́wọ́ ọba kó nínú mọ̀ táwọn sábẹ́ ọ̀sán parẹ́ pẹ̀lú hmm. mi fẹ́ máa sọ ihun tá a bá mọ̀ lásìkò àwọn sọ̀hábà lẹ́sìn wọ́n já àbíhi man ba'dahum wọ́n wá mú wá ẹlòmíì tó ń dé lẹ́yìn àwọn sàábé yẹn rúdà padà padà sí tọ́lọ́ di bídíà bí bídíà ló gbé wáyà bálísù jẹ́ bí kò sí pààkì ìgbìmọ̀ pé kí ló ń bá ká bá ká ti pàtó bá sẹ́gbẹ̀ẹ́ tán abẹ́ẹ̀ tí gẹ́gẹ́ ti sójú ọ́ di bídíà nìyẹn. كل بدعة ضلالة آه. حديث يا عائشة رضي الله عنها يعني من عمل عملا ليس عليه أمرنا فهو رد أمرنا àtúndìsí الله وسنبه، sí mbẹ́ ìbuwọ́lẹ̀ àwọn ènìyàn ò sí mbẹ́ àwọn tá a bá mọ̀ lẹ́sìn lásìkò àwọn sàábé bá a ti pẹ́ lómi tóun fẹ́ dé nígbà tí kọ́lùnù ti burú tán òun wá sọ pẹ́sìn ròdà àádà padà sí báyìí lóṣù jẹ́ kí kò sí pa ìjàdé máa pé kí ló ń gbé káàkiri ọ̀fìn àkàzí mẹ́rin جماع فاعلم سعادة سعادة كما في شذوذ القول نوع من الخطر وفي الأمر بالإجماع فاعلم فلا تجدوا بالقول نوع من الحطب قل ففي الأخذ بالإجماع conclusion ìgbàna lásìdò kámú àlèjìmá ìfẹnukò táwọn sábẹ wa lórí ẹ fàìlàm sàáàdàtò oríire mbẹmbẹ o kàmáfi ṣùgbọ́n ìlkọ́wọ́lì gẹ́gẹ́ bó ṣe wà nù ọ̀rọ̀ tọ̀tọ̀ èmi ọ̀ dá wà ní mi ò lè tẹ̀lé wọn èmi ọ̀ dá tèmi sọ ni bí àwọn onísọkúsọ tí wọ́n ní homo rìjálù wọn náà nù rìjálù àwọn ènìyàn yẹn ní òyìnbó làwọn náà ẹ àwa gbádùn nìyẹn papọ̀ mí yẹn èyí wà pẹ̀lú àmì nígbà ni sallallahu alaihi wasallam gbogbo ọ̀kúnlá wa'ada Allahu al ṣe èyí láyà bá wí èèyàn ni wọ́n èèyàn ni wọ́n bò wá ni kàmá fi ṣùzúùdìl kọ́ọ́lì bó ṣe wà nínú ṣùzúùdìl kọ́ọ́lì ọ̀rọ̀ kéèyàn dá wà tí wọ́n bá ní ṣùzà nǹkan tó wọ́n gbogbo àwọn yẹn péjọ síbi òun nìkan á lọ dá dó sẹ́gbẹ̀ẹ́ kan kọ́ọ̀rù èèyàn wá yàtọ̀ síta àwọn sàdé yẹn náà min al-khatar ìrìn kan ewu mẹ́mẹ́ tó fi ẹgbẹ́ bá rọrọ̀ méjì lọ́dọ̀ sàdé orí ọ̀rọ̀ méjì yẹn ni ẹ máa sọ̀rọ̀ lé lórí bẹ̀rẹ̀ mọ́sálà bí ọ̀rọ̀ ìyàtọ̀ rasúlì sọ̀lá àlùsọ́lá rọ́bà ẹ̀rí pàrọ̀ méjì lọ́wọ́ alọ́dà àwọn sọ̀hábà ìyá wa ń ṣàní ẹni ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ tó sọ pé òjíṣẹ́ ọlọ́run rẹ lẹ́dà rẹ ọ̀pọ̀ tí a sọ ma alọ́lọ́ yìí ṣe wa ìrọ̀ ńlá lọ́pàá ọ̀pọ̀ àmọ́ lọ́wọ́ Abdullahi ibn Abbas ọ̀dẹ̀ aláwọ̀ tààlà ẹni fún àwọn ọ̀dà ọlọ́run rẹ lẹ́dà rẹ أقول ما لك ترى أقول أنا أقول طيب يوم يجي قرينا ولا هو طبعا إن أمكن الجمع تجمع بين ال ال ال القولين وقد أمكن الجمع إذا ما يساوي كفيلة به الجواب به ولا هو جواب باري لا يجو جواب باري يعني في الله nígbà fún Abdullahi ibn Abbas ń sọ ọkàn làwọn ń sọ̀rọ̀ rẹ̀ ìyẹn kọ́ síbu lọ́fẹ̀ẹ́ mi rọ lọ́wọ́ ṣùgbọ́n kí wàá mọ̀rọ̀ kẹta wá pé ẹ ohun tí ó wà ń bi rírí yẹn ní nǹkan báyìí ah, kí ló dé torí ìfẹ́ péjú àwọn méjèèjì yẹn lọ sọmọ sọ wípé ká mú ìjìmọ̀ àwọn sàhábà yẹn lọ́mọ oríire ń bẹ́ẹ̀ nù ẹ̀ ó yá pé àdámú ọ̀rọ̀ wá tọ́rí apasítà àwọn sàbẹ́ẹ̀nì náà ọ̀mìnà lọ́kàtọ̀ nígbà àkọ́kọ́ yẹn kọ̀rẹ́ lẹ́nìkan sọ fún Imam Malik rahimahullah ta'ala ọlọ́run bá ẹnìkan jiyàn lọ́rọ̀ àkídá afárá ní gbogbo ìlà ṣe dìbéètì yẹn wọ́n ní ah, orí mi pé pẹ̀lú làákàyè rẹ̀ ah! Imam wa ni ọ̀rọ̀ dájú tàbí ìdí àjá ń lè gbèjà <laughs> ọ̀dà bíbíà pẹ̀lú bíbíà bẹ́ẹ̀ dẹ̀ ni làákàyè tó fi fa àṣàríyàn gbìn yẹn kìí ṣe lórí àìdá láti lè fi dáàbò bo ẹ̀sìn àtàrí ọkàn ṣùgbọ́n kò lọ lásán kò káyà fún kò àdéṣe fún ó kà sí ọpọlọ fi yé eléke gbogbo ìlú rẹ sọ pé ah, bídíà náà lọ ó ti dáàbò pẹ̀lú bídíà yìí sọ torí bẹ́ẹ̀. ìjìmọ̀ wọn yẹn gbígbà mú nínú gbígbà mú òyìnbó wà mẹ́. ìjà sí pé ṣùgbọ́n ó ti kú òlí àdáwà ọ̀rọ̀ àdáwí ọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ ìran kan ní ewu bẹ́ẹ̀ نسأل الله سبحانه وتعالى من الزيغ والفتنة والخطورة العقدية سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك